بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته من منحة الإعرابي بجمال الدين آه، أبي محمد القاسم بن علي الحريري البصري رحمه الله نواصل الكتاب من باب التسمية ولا تنسوا أننا في الكلام عن الإعراب وفي يكون دافع صنيقة المصنف دافع طيب àwọn ní bó ni kí wọ́n ti ń jẹ́ mọ̀sánà bó láti ṣe ìrọ́bù rẹ̀ lérò sọ bó láti máa ṣe ìrọ́bù rẹ̀. قل بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله قل ورفع ما سميته بالألف كقولك زيدان كان مألفي ووقع ما كان ثنيته بالألف كقولك زيدان كان مألفي ووقع ما كان حيثه بالألف kaqawlika zaidani kana ma lafi. ó ní wọ́n rọ́fọ́rù rọ́fọ́rù máa sànà ìtàwó. ọmọ ìpá kọ́lé tẹ́ kọ́ sọ pé ìrọ́bù alimusanna òun lẹ́kọ̀ọ́ síbẹ̀ àkọlé nìyẹn ìrọ́bù alimusanna. إعراب المثنى ويا one ali alifu. alifu àkọ́kọ́ ní rọ́bù mùsànà ní alif. alifu lè rọ́fù àyìn ẹ ti ń fọ́ọ̀mù ní òtún yẹn díẹ̀ díẹ̀ nìyàwó. Nesilu. jálásà tọ́ọ̀lì báàní jálásà tọ́ọ̀lì báàní. Aya nọmba tú. Àlìyá ùù. Lè násùbí mísílù àkìrọ́mùtù ànàjìháìní àwọn méjì tí wọ́n pass mo sọ̀kan lé wọn àkìrọ́mùtù ànàjìháìní. mọ̀rọ́rùtù àpẹẹrẹ kejì ti járe nìyẹn mọ̀rọ́rùtù bilmuslimataini mọ̀rọ́rùtù bilmuslimataini ogun tá a fẹ́ kọ́ nù alimusanna ni mo ti yanjú fún yẹn. علامة الرفع هنا الألف حبيخة علامة النصب والجر هنا الياء حبيخة هنا والرفع ما صنيته بالألف fífún ní rọ́fún ni wọn tó bá sọ ju méjì àléfù làmì rọ́fún rẹ̀ àkọ́ọ́líkà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá sọ pé àzàìdáàmì àwọn zẹ́dù méjèèjì kánà màláfi wọ́n jẹ́ ọ̀rẹ́ mi wọ́n jẹ́ ẹni tí mo bá rẹ́ wọ́n sọ pé àzàìdánì ìrọ́bù mo fẹ́ bẹ̀rẹ̀ yẹn o àzàìdánì ismu mubtada. مرفوع وعلامة رفعه الألف نيابة عن الضمة لأنه مثنى الله لا يكن في الزيدان مبتدأ أبيك وقيل اسم مبتدأ مرفوع وعلامة رفعه الألف نيابة عن عن عن الضمة لأنه مثنى كان ما لا فيها هنجا جاكني جملة من جملة فعلية في محل رفع خبر المبتدا wọn ورفع ما ثنيته بالألف fífún ní rọ́fù ìwọ̀n tó bá pè ní mùsànná wọn ìtàní máa láfihàn kí ni mo fi jumla tún fa'iliyya tún fi mahalli raf'in khabari al-mubtada àìpẹ́ fẹ́ lọ́gbọ́n kọ́ sí ó ti pọ̀ tó yẹn jumla fa'iliyya káwà láyé ọ̀rọ̀ fún un làbárí mú pa. rọ́fùn ìwọ̀n tó bá kù ní musa nẹ́bìlẹ̀ alifu alifu ni o kàkọ́ọ́lì kàzà ìdáni gẹ́gẹ́ bí gbólóhùn rẹ̀ jumlatun fi'liyatun fi mahalli raf'i khabari al-mubtada òun tó jẹ́ mùsàánà bó ṣe fún ní rọ́fún kò lálẹ́ fún àkọọ́lẹ̀ tó zaidá rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ tó kún ní àzaidá rẹ̀ àláwọn kan bá fún bẹ́ẹ̀ ní alẹ́ alẹ́ kánẹ́ máa láfi àwọn méjèèjì jẹ́ ọ̀rẹ́ mi tí mo bá rẹ́. ọ̀nà ṣùgbọ́n hàn wọ́n jàrú hù lèlè yá i bìrẹ́rì ìṣkàlẹ́nu àlámìíràn i. wọ́n ṣùgbọ́n wọ́n jàrú hù lèlè yá i. بغير إشكال ولا مرائي ونسمه وجره بالياء بغير إشكال ولا مراء ونسبه في مصامين نسبة وجره في فون جر بالياء pẹ̀lú yáà ni o بغير إشكال لا ينير جنه wọ̀lá mìíràn áìn kò dẹ̀ ní fàǹfà nínú. Ìtúmọ̀lẹ́ kan sí wọ́n náà ṣubú hó ìfún ní náà ṣubá ìyẹn mùsánná. Wọ́n jàrú hó ìfún ní járì. Bèlì yá í pẹ̀lú yá o. Bẹ̀rẹ̀ yìí ìṣkàlẹ̀ láì ní ìrújú nú. Wọ̀lá mìíràn áìn kò tún ní fàǹfà nínú. Kẹ̀kúnnù sáyẹn dọ̀nlá bí sọ̀nà. Kòròdáyé ni. وخالد منطلق ليدين أقول زيد لابس بودين وخالد منطلق اليدين يقول زيد لابس بودين وخالد منطلق اليدين. قلت تقول أما تقول زيد زيد lábìsọ́nà ẹni tọ́wọ̀ ní kí lọ́wọ́ mọ̀ fún olóní burúdẹ́nì àìdùn mọ́bùtà dáná ẹ̀rọ pè ó sì tún jẹ́ mọ́ òṣùpọ̀n lábìsọ́n ẹgbẹ́ sífà ṣùgbọ́n ikọ̀ mi ló lè tún pé ní kọ́sọ́ fáìlì ni àmìlà ámọ́là fínlì yìí mo sì sọ ẹ̀fín ilé rẹ̀ ibi tí lábìsùn wà yẹn bí ipa sọ pé yẹ libasu wọ́n bá sọ pé ana káàtì ìbọn ana akitobun kankan náà ni ẹgbẹ́ mo ti sọ mo ní tẹ́tù kí ni mo pè mo pè mú padà wọ́n tún ajá mọ́ òṣùfù bó ti wáyé lábìsùn àbújá sífà láàbì ọ̀hún ìlú mọ́ òṣùfù àbí àbí káfíń ìlú mọ́ ní ọ̀hún máa fún lòun náà. ẹ tún pè ní sùfáìn ẹ̀ẹ́dì rẹ́kọ̀ méjì méjì ní fún wọn zaidu ma kọ́ pè ní mọ̀pẹ́dà ma wá pè ní mọ̀nì ọ̀hún ẹ̀tìkẹ́tì ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ó sì gbàrọ́ fún màrú fún wọn lọ ya mo sọ pé láàbì sún mo pè ní tábì àwọn náà wọn abẹ́ rí sísun fáìlì ní tọ̀tà bàbá ní lábìsọ àyẹ́lì bàṣọ ló bù ká lábìsọ sísun fáìlì àmìlà amọ́là fínlì yìí àmìlà ó sì fẹ́ fínlì rẹ̀ nígbà àlàyé sẹ́ fínlì fún yín wọ́n ní mo ti ń jẹ́ sẹ́ fínlì òun ni kí sísun fáìlì ṣe kéde mú lọ́rẹ̀ bí àpẹẹrẹ ti sọ pé ana akitobo ana káàtì bò kankan náà ni à wọ́n rò pé ana atubu ana katubu àṣẹ òun náà tó. àwọn anilábìsún yẹn amìlà amọ̀là fàìlìhì ó sì fẹ́ fún ìlì rẹ̀. ìgbó tí wá sí fẹ́ fún ìlì rẹ̀ ó fi hàn pé àpàlà sí wọ̀ fà ìlú òhun tọ́ ní èrò mùsùlùmí jàwáza ń tẹ̀sẹ̀dé hùwà. mo wá ní bòròdéènì kí mo fi bòròdéènì fún yín. mo pè ní mọ̀fọ̀ọ́n lòmbè mọ̀fọ̀ọ́n lòmbè yìí. منصوب وعلامة alamatu nasbihi aliya عن anil عن الفتحة fatati li annahu musanna wọ́n bá lè wọ́n fún ìpàlọ́ fún yín mo tún lè tún wí lẹ́ẹ̀kejì o ẹ ti sáré máa jàǹfààní ẹ̀fẹ́ yẹn tó bá ń gbọ́jú ìwà tó bá rí nóòtù yẹn tó dáadáa ó padà tún kọ́ tó bá ti farabalẹ̀ gbọ́. zaidun nítorí mọ̀fẹ́dà abẹ́fọ́ mọ̀rùfọ́n wọ́n tún kí ni mọ̀nì ọ̀hún ṣe ń bàmí lọ díẹ̀ díẹ̀ gbọ́ tó àwọn àni láàbì sùn òkè ní tábì àwọn lè mọ̀ náà ẹ̀ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà tún jẹ́ máa fọ́ mo wá tó wá tún sọ òun lẹ́kọ̀ọ́ mi mo pè ní ismu fain ṣẹ́ẹ̀ tí láwọn ẹ̀kọ́ tí ń sọ òun sọ ní ismu fain ismu fain ní mo wá ní amila amala nílì òṣìṣẹ́ fìlì rẹ̀ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ fíìlì tó ṣe òun níbi iṣẹ́ fíìlì mọ̀dọ́ rẹ̀ ìgbà tó ti wá ṣiṣẹ́ fíìlì rẹ̀ yẹn ẹ̀já sí pé ẹ bá padà sí rọ́ọ̀bù rẹ̀ paríparí ẹ wọ fàáyín ló hó sí torí ká tó lè rí mọ̀ fúnlù agbọ́dọ̀ rí fíìlì àti ániládì tuntun ṣe fíìlì rẹ̀ kí ni wàá ní fáìlì rẹ̀ mọ̀ fàáyín ló hó tọ́ ní romus jawazan takadiruhu huwa bòròdẹ́ni wá di kíni o maf'ulun bihi mansubun wa alamatu nasbihi al-ya'u wa alamatu nasbihi al-ya'u niyabatan anil kíni o anil fathati li'annahu o mutanna wọ́n ní wa Khalidun mọ́ńtálẹ̀ kọ́ni yàdáìní àti pé Khalid mọ̀ntọ́lì kò lè ẹ̀dá yìí ni ó ń yí ọwọ́ rẹ̀ kó ọ̀sọ́lẹ́ bí aláṣọ ni àbí ń hun ọ̀já ta ló mọ̀já ń hun láàrin ẹ̀yìn ọmọ yìí táwọn ò ní jẹ́ ìjìyà o ẹ̀ mọ́ sí ọwọ́ kẹ̀kẹ́ sí ẹ̀ mọ́ fìlà ń hun ẹ̀ mọ̀já ń hun ah. mọ̀ntọ́lì lè ẹ̀dá yìí ni ẹni tọ́wọ́ rẹ̀ ń yíra kó ni dúró khalidu ẹ̀sùn pé òun náà ni mò ń tàdà nígbà òun náà lọ díẹ̀ díẹ̀ ẹ̀sùn pé ni mò ń tàdà máa fọ́ wa. mọ̀ntọ́líkù yẹ̀dẹ́ ni mọ̀ntọ́líkù yẹn jẹ́ kábàrù mọ̀tàdà mọ̀fọ́ ẹ wá sọ pé wà hùwà mọ̀tọ́ ẹ bá mi lọ dáadáa khalidu kí láti mọ̀tàdà ààrẹ kan mọ̀ntọ́líkù kí ni mo pè kábàrù mọ̀tàdà mọ̀fọ́ ó tún á pè ní mudaf wàhùwà mudaf wàhùwà mudaf àdìgẹ́dì bẹ́ẹ̀ àlìyàdẹ́ni mudaf ilé bàtìrò wàhálà wọn ti jáde yìí àlìkíniọ àlìyá ìyá bàtàn ànìlìkíniọ ànìlìkíniọ sọ́ọ̀tì ní anahu mùsànnà ẹ̀yà tún wọlé kan sí wà khalidu khalidu kí mo pè fún yín mọ̀ padà mọ̀ fọ́ mọ̀ntálíbù kí náà pé lábára mọ̀ntára wàhúwà mọ̀tọ̀ ẹ̀bẹ́ẹ̀kan àlìyàdẹ́ni kí ni mo pé ìdọ́fì ilé majoror wọn alamọ̀tò jáde yìí àlìyàwó ní yàbàtà ní ìkẹsọ̀tì bí anáhu ẹ̀wọ̀ tí wọ́n ìnìkẹ́ bí tún sọ kíní kẹ́ tí wọ́n bá kí ó ń tọ̀hún ó lè jù sẹ́wọ̀n o màá lọ bájọba pé ọmọ tó bá sin kéwúké ẹ̀wọ̀n wo lẹ́ lè máa ń fi sí lórí àwọn ìjọba وتلحق النون بما قد صني من المفاريد لكبر الوهن وتلحق النون بما قد صني من المفاريد ọlọ́run sọ yín níbo lẹ sẹ́ǹdẹ̀ tí yín sígbà tí fún ta wọ́n tẹ́lẹ̀ àkó nùnú bímọ ọdí fún ní kìí ṣe fún níyàwó ọdí fún ní ìnálémọ̀ fà rí bílì jàbórí lè wá ha ní. ọ̀tẹ́lẹ̀ àkùnrin nù bí màá kọ́ di fún mi nílẹ̀ lùfà rí bílì kí ló dé sẹ́ẹ̀ rí níbi rí bìlì? ń sin náà ẹ̀yin ó sàmà àkàtì lọ ẹ̀yìn wà gbọ́ pẹ̀lẹ́ṣẹ̀ rárá mìnàlí mọ́ fa rídìlì jaborílì wáhání. mìnàlí mọ́ fa rídìlì jaborílì wáhání. وتلحق النون بما قد سني من المفاريد الجبر الوهن. هنا وتلحق النون núùnù ọlọ́ọ̀bá bìmọ̀ ọ̀kọ̀dù tó ní ọba bá sọ di mọ̀fánná mínẹ́lì mọ̀fárídì láti di ẹyọ kan tó wà tẹ́lẹ̀ lè jábòrè lè wá há ní kó fi lè di lílẹ̀ tí ń bẹ lára rẹ̀ ọ̀tẹ̀lẹ̀ hásù núùnù núùnù ọlọ́ọ̀lẹ́ pàbá bìmọ̀ ọ̀kọ̀dù tó ní ìwọ̀n tá a sọ mọ̀fánná mínẹ́lì mọ̀fárídì láti ẹyọ kan tẹ́lẹ̀ ìjábọ̀rẹ̀ ìlúwàhà ni láti dí lílẹ̀ fífúyẹ́ èyí tó wà bẹ́ẹ̀. bàbá ní kọ́lá mọ́nà nínú wa padà lọ bá yóò di kọ́lá mọ́nì kó fi lè rún abẹ́ kó fi lè kó lè so pọ̀ èyí tó lẹ níbẹ̀ yẹn kó fi lè so pọ̀ àǹfààní inú nù tó lọ bá nìyẹn. báàbù alìjẹmọ̀ọ́yìn alimọ̀zákàrí sàálẹ̀. هنو أن الحادثة صنيقة أكون تقو المذكر السالم ما تم أقدمي جمع التصحيح أجبه ممكن جمع التصحيح أبلا رواني جمع المذكر السالم تريد جمع التصحيح مجين حدثي جيت نازلني مع الناس أني مذكر لك لي واني جمع المذكر السالم àkójọpọ̀ akọ́tọ́lá ẹ̀yìn ọmọ mi wá kọ́ bá ṣe máa ń kọ́ yẹn ọyẹ wá kọ́ dámùn tẹ́lá ti kọ́ dámùn tẹ̀sán èyí tán ẹ gbọ́ ẹ̀já fọ́ọ̀mù ní òtún yẹn dáadáa jámù tẹ̀sán èyí ẹ̀sọ́ pé kẹsìmáàni àgbèrè kí n ṣe tíra kékeré nìyẹn kẹsìmáàni wáhid alákọ̀ọ́kọ́ jámù lè mọ̀ sáàlì. òun làwọn fẹ́ sọ ń parẹ́ ń sìn jọmọ́ ni mo fẹ́ kárí sàlẹ̀. wọ́n wá sẹ́ mùsàtòrò jẹ̀dídì lábẹ́ ẹja mùsàtòrò sálẹ̀ kí ni sọ́kùrù tó mọ̀ àyìnrọ́ọ̀bù rẹ̀ wọ́n sọ pé ìyìnrọ́ọ̀bù láwọn ìlú mùsàtòrò sálẹ̀ mo la fẹ́ mẹ́nu bàbá yìí. ọ wà nẹ́mbà sóhun lábẹ́ ọ sọ pé wáhid alákọ̀ọ́kọ́ aliwawu aliwawu ọmọ mi lọ bá ń gbẹ́rù aliwawu ní rọ́fọ̀ì aliwawu kí láti pé ó ní rọ́fọ̀ì bí àpẹẹrẹ. خاصة في قام الطالبون لا غير قام الطالبون أقرأ هذا على سراب ولعنباء ولكن الياو الياو للنسب والجر بتاقوقه nóònù yẹn ni wọ́n kẹ́ yàtọ̀ síra wọn lásán lè nẹ́sù bí wọ́n lè jáde. lè nẹ́sù bí wọ́n lè bí kí n sọ wípé kí lọ fẹ́ rí lábàwọ̀ ní kárú ẹ̀yàn òkú mà jọrọ̀ ayé tù lọ. a lè sọ pé jamaatu ẹjáwé jamaatu àtọ̀lìbìnà báyà fìlì mọ́sídìí lápẹẹrẹ mo kàn ọjọ́ sínú mọ́sálásí talibin àyè nasba ni jama'atu talibina ẹlẹ́ẹ̀kejì hazintu inú mi bàjẹ́ bí rọ̀ọ̀sì bínà aláwọn tí wọ́n fèlè hazintu hazina hazina inú mi bàjẹ́ bí rọ̀ọ̀sì bínà pẹ̀lú àwọn tó fèlè ìyá ni alámọ́tò nẹ́sì òun alámọ́tò jábọ̀ àfáàní ọkùnlù jẹ́ mọ́ àyín sọ́hà fi híwáhí tóhùn ọmọ àtà àdátà náà hí za ìdọ́ wáhídọ́ ọmọ àtà záhídú ojú ẹ̀wà fọ́ ni وكل جمع صح فيه واحد ثم أناب أناب واني وداني ọmọ mi àdáni ń bẹ ń bẹ ẹni tí ọba rí nẹnu yóò gbọ́dọ̀ máa lo gíláàsì ni àná rẹ wo ọmọ àtà bàdà tànà hìzà ìdò. ọmọ àtà bàdà tànà. tí wọ́n bá ti wá kọ̀ kankan sínú ìwé yìí ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ohun tí mò ń kà jáde káyé pé tí àyín yàtọ̀ tó ní ìṣàlù kí mistake wà mẹ́ ẹ ṣàgbọ́ kí ó tẹ̀mí kà jáde. ẹ bá wo tí à ń kọ́ sí ilé ká gẹ́gẹ́ wí ni. mẹ́wàá fi tagbára fẹ́ ká máa ka ìkàkùkà sẹ́yìn bá fẹ́ máa kà lọ. ثم أتى بعد التناهي زائد. أنا وكل جمع gbogbo plural yòówù صح فيه واحد واحد sí ẹyọ kan rẹ̀ lè lálàáfíà a lè dààmú wa lóhun nìkan tí ó jọrọ ẹyọ kan báyìí ثم أتى بعد التناهي زائد a lè sí rẹ̀ ọsẹ wà á wá lẹ́yìn ẹyọ kan ni gbogbo jámù tó bá rí bẹ́ẹ̀ كل جمع gbogbo jámù yòówù sọ́ha fìhí tó lálàáfíà níbẹ̀ wá àhìdó ọ̀kan rẹ̀ ọ̀kan rẹ̀ lè dá wa. sọ́mà ẹ̀ta ìdòwú àlétí rẹ̀ ọ̀sẹ̀ wá wá wá dàtà náà hí lẹ́yìn ìparí ẹyọ kan rẹ̀. àdókò ní jámù mùsákàrí sáàyè ni ẹni mùsùlùmù àti parí mùsùlùmù ẹsẹ̀ wá sí pọ̀ sí wá àtinú mùsùlùmù lè dá wa lẹ́yìn ìgbà tá a parí a lè mú wáwù àti mú ọ̀nà káfíkù. ẹgbẹ́ nítorí wọn ń pè ní jáàmù zákàrí sálẹ̀ ni. فرفعه بالواو والنون تبع نحو شجان الخاطبون في الجمع تبع رفعه ورفعه بالواو والنون تبع مثل شجان خاطبون في الجمعة wọ́n fọ rọ̀fọ̀ọ́hù bìlìwáwì wọ́n fún rẹ̀ pẹ̀lú wáwù ni aláwọ̀tò rọ́fún yẹn àlìwáwù ni wọ́n nú ni àti núnù tábà núnù kan àtẹ̀lé نحو شجاني الخاطبون في الجمعة وعليكم السلام وبركاته شجاني ọba mi nínú jẹ́ الخاطبون àwọn tí wọ́n ń sọ̀rọ̀ في الجمعة ní ọba mi nínú jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ ní jùmọ̀ ọyẹjà sí rọ́bù ṣàjáni. رجع فعل ماض مبني gbọ́rí o ẹ má lọ bẹ́ o mọ̀bùnì jù <laughs> alàlẹ́ fàtìhì alìmọ̀kọ́ dàrí alàlẹ́ alìfì àti ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìfẹ́ wí tàbí ṣàjá. فعل ماض مبني على الفتح المقدر على الألف منع من ظهورها التعذر هذا يريد جنبه كذب ولا لا كذب ومزوين نونو للوقاية النون للوقاية النون للوقاية أبا وصوني الياء ń jẹ́ kí ni ọ dọ̀míìrùn mọ̀tàṣẹ́ló màbẹ̀nẹ́yìí. على السكون إياب ضمير متصل مبني على السكون كم على اليد في محل نصب ما جاي لأنه في محل كنمو نصب هو قاسي مفعول مقدم مفعول مقدم هو لا ينزع مفعول تاتي واجو الخاطبون فاعل مؤخر فاعل مؤخر مرفوع ẹ ń bá lọ díẹ̀díẹ̀ fáyìn ló ń mọ àkàrò fáyìn ló ká gbé sẹ́yìn mọ̀rì fún àfọ̀nírọ́fọ̀ wọ́n àlámọ̀tò rọ́fọ̀ ìhé àmì rọ́fọ̀ rẹ̀ àlèwáwù wo ni o nìyá bàtán àni dọ́màtì ọ̀rọ̀ lè fún dọ́mà lè ànàhó. جامع المذكر السالم alif ọ torí bẹ́ẹ̀ ó ní ṣàjáni ọgbà mi nú jẹ́ alẹ́kọ́ọ̀pì bóna àwọn tí ń sọ̀rọ̀ ìlìjọ́mà ní jọ́mà ó ti ṣe ìrọ́bù ṣàjá fún yín mọ̀ pé ní fílò máa bí ọmọ ìwé ìtọ́ màbùní ìlú alàlẹ́fọ́ sí àlèmọ̀kọ́dárí alàlẹ̀ alifi mọ́ni àmì ń zòó rí ha àtàzọ̀ núnù wà ń kọ́ lèlèwè kọ́ ọ̀yà àlìyáwó ń kọ́ mọ̀tẹ́sẹ̀ ló mabiniyo alasokoni fi mahali nasibi mafọ́ọ̀lẹ́ mọ́kọ́dà ẹ̀kárì alkhafibuna ń kọ́ fáìlù ẹ̀sẹ̀ marufu ọ̀n وعلامة رفعه الواو نيابة عن الضمة جمع مذكر الثالث الثالث الثالث لاي الثالث لاي الجمعة oni wọn náà súnmọ́ hàn wọ́n járò hàn bèlìyà kí ìdájẹ́ mi ilé àárọ̀ bèlè àrídá ì. wọ́n náà síbò wọ́n járò hàn. بالياء منك جميل على الأربعة ونسبه وجره بالياء عند جميع الأرض الأربعة هنا ونسبه كيف هنا نسبه ìyẹn já mọ̀zákàrí sálẹ̀ ọjárò ó fífún ní járè bèlè yáàyè nígbà jẹ̀mí ilẹ̀ àárọ̀ bí ilẹ̀ àríbáì lọ́dọ̀ gbogbo àwọn lábá tí wọ́n jẹ́ pẹ̀lẹ̀ àkókò. ẹ̀kúnnù ayé náà sì lè na fi mí na ọ̀sálẹ̀ àní zaidi na halikanuhu náà. تقول هاي النازل نافل هنا وصل عن الزيرين تقول حي تقول حي نازلين تقول حي نازلين في بلا وصل عن الزيدين هل وصل عن الزيد لو حي النازلين báńkì ṣe wá àwọn amẹ́sọpọlọ ti òkú ni ọ̀kọ́ fìlì sa àlàrí ni bẹ́ẹ̀ yẹn lórí rẹ̀ dọ́ta tó bọ́ ọmọ sa àlàyé alùsálì hayè nẹ́ẹ̀zìlì náà kí àwọn tí wọ́n sọ̀kalẹ̀ sí mìnà sí mìnà mìnà yẹn níbi tá a ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ fẹ́ hajj tí yẹn lọ láti jọ́ kẹjọ ọ̀dọ̀ hijja láti sùn níbẹ̀ àyílà àlánsárì maghrib isha subh àtúngbéra kó bẹ́ẹ̀ òdìbò di arafa after arafa ti ní ọ̀rọ̀ ètò sùn ní Muzdalifa àti máa padà sí mi ní ọwọ́ máa lo odidi ọjọ́ mẹ́ta níbẹ̀ sí. ọ̀bọ ti rẹ̀ ìtẹ̀kùlù ọ máa sọ pé hayyi nazilin kí àwọn ẹni tí wọ́n sọ̀kalẹ̀ fíìmìnà símìnà ayyi mẹ́yẹn tí láàpẹ́ òfin ìlò amrin fún ìlò amrin mabuniyu ala hasfil akhir ẹ̀tí gbàgbé àbí hasfil akhir láti mabuniyu ala hasfil akhir fún ìlò amrin مبني على حذف الآخر àmọ́ pa lórí ìhà ìwé yẹn dànù hayya yuhayyi ní bẹ́ẹ̀ wọ́n ti yọ yá yẹn kó bẹ́ẹ̀. mafa'iluhu damirun mustatirun wujuban taqdiruhu anta mafa'iluhu. ضمير مستتر وجوبا و ولو وجوبا تقديره أنت النازلين وجه مفعول به النازلين وجه مفعول به mansubun wa alamatu nasbihi ẹjẹ́ àmájọba lọ aliyahu niyabatan anil fatihati li annahu jama'u li muzakkar salim ó ní wasal ani zaidina béèrè nípa àwọn zaidu béèrè nípa àwọn zaidu hàlkánú hùnà tí wọ́n bí bí táwọn fẹ́ dùn wà nílà ìbéèrè ni ilé òkú anísàdùn kan gbogbo lè kí wáyé sálà ní zaidi náà ìbéèrè nípa àwọn zaidi hàlkánú hùnà hùnà tí wọ́n wà nílà an ṣèbẹ́yìn tí mo bá rà fi jáde náà مبني على على كنا على السكون وقصر التقاء asakimen abẹ́ẹ̀kọ́ nítorí pé sunkún méjì fẹ́ pàdé lójú wọn fún kẹsọ́ azaidin ọyẹ jáde rọ́bù rẹ̀ mọ̀tòróró bí án ọyá wà alámọ́tò jáde yìí àlìyáwó níyàbá ìtàn ánìlì kẹsọ́ sí lè ànàwó ìdámọ́ mọ̀zákáwó sáàrẹ̀ àtìyànjú rẹ̀ bẹ́ẹ̀ ọyá àti wá parí gbogbo yàwọn zákàrí sálìm ọ̀rọ̀ nùnù lọ́fẹ́ sọ báyìí wọ̀núnúhù mọ̀fútó hàtún ìdí tó ti kárú wọ̀núnú fí kó lè mọ̀ sáná tókì sàrú. wọ̀núnúhù mọ̀fútó hàtún ìdí tó ti kárú wọ̀núnú fí kó lè mọ̀ sáná tókì ìdí tó kárú ó ní wọ núnú jáwọn zákàrí sálẹ̀ mọ̀fútó hàtú ẹwà náà gbàbẹ́ fàtí àlàmà ń fún títí tó lè kárù tàbá ti bá kọ rẹ̀ mùsùlùmí náà ní pàtàkì náà àbí ọ̀nùnù fi kúlè mùsànà núnù tún bẹ́ ń bí ọkọ̀ méjì tí wọn tó ti kárù kí làmà ń fún ẹ̀dáhùn ní tẹ̀lé ń sálẹ̀ ẹ̀ ṣe á tó bí ọlọ́run mùsùlùmọ́ọ́nì tó bá jẹ́ méjì nù kẹsàn-án tó bá jẹ́ púpọ̀ nù kàtàánẹ́ méjì mùsùlùmọ́ọ́nì mùsùlùmọ́ọ́nì tó bá jẹ́ púpọ̀ mùsùlùmúnẹ̀ mùsùlùmínẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ nínú lọ yanjú mẹ́yàn wọ́n tẹ́sùkú tó nù náà ní ìfèlè ìtọ́fà nàhúlà pé sáàkì ní rọ́sọ́fà. وتسكنون بالإضافة نحن رأيت ساكن وصافة وتسقط النونان في الإضافة نحو رأيت ساكن وصافة هذا وتسقط النونان نون méjèèjì máa ṣubú lulẹ̀ في الإضافة tó bá fẹ́ sọ ti kò tẹ́sìkì mọ̀dọ́fù wa mọ̀dọ́fù iléyìí orúkọ ti orúkọ àròdìtà antòdì fásmán ìlásímín wọ́n orúkọ ti orúkọ ọwọ́ ajé orúkọ púpọ̀ àbórúkọ méjì lọ́fẹ́ lọ́ fi ti orúkọ kan nínú yẹn gbọ́dọ̀ jábọ́ náhù bí àpẹẹrẹ rọ̀ ayétù sáàkì ní rọ̀sọ́fà mọ́ra àwọn tí wọ́n ń gbé rọ̀sọ́fà. ìlú kan ní rọ̀sọ́fà yẹn nílẹ̀ Iraq káàkì nínà ní bẹ́ẹ̀ àdìgẹ́sì káàkì nínà plus àrọ̀sọ́fà ẹ̀ǹgbọ́n mi yé díẹ̀ díẹ̀ kíkọ́ tó kìíní sáàkì ní rọ̀sọ́fà àdìgẹ́sì rẹ̀ nínú oṣùgbọ́. kò tí ì yé yín rárá rárá káàkì nínà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwa sọ pé plus rọ̀sọ́fà àti aṣọ pa ayọ̀ nínú àti ọ̀sọ̀ nù. Jésù ọwọ́ adìkínà sáàkì ní ọ̀sọ̀ ọ̀fà. Láìpẹ́ ló lè sọ pé Mùsùlùmúnà plus ìsẹ́yìn kí ni ó di? Mùsùlùmúnà ìsẹ́yìn. Ẹ wí dáadáa. Ọyọ̀ nínú kan bẹ́ẹ̀ Mùsùlùmú ìsẹ́yìn. Tọ́lìbúnà plus Mọ́rkàs àlùmọ́rkàs kí láàrin? àjọsí pẹ̀lú jẹ́ ojú ìwé díẹ̀ díẹ̀ ni ọ̀nà àwòrán àìtù sáàkì ní rọ̀sọ́ọ́fà mo ráwọn ẹni tí wọ́n ń gbé rọ̀sọ́ọ́fà ìlú ni mọ̀ fún òlù náà ní sáàkì ní ní ẹ̀dígẹ́tì àlámọ́tò nẹ́sùpà yíyá وقد لقيت صائبي أخينا فاعلمه من حذفه ما يقينا وقد لقيت صائبي أخينا فاعلمه من حذفه ما يقينا وقد لقيت صاحبي أخينا fàlámùhù fi àdìsíhì máa yá kí. ó lọ kọ́ nílá kí tún sọ yìí báyìí mo ti pàdé ọ̀rẹ́ ọ̀rẹ́ arákùnrin wa méjì sọ yìí báyìí nì ní bẹ́ńbẹ́ plus àhínà ah, kò tí ì yé yìí sọ yìí báyìí nì plus àhínà kọ́ wá di kínu sọ yìí báyìí àhínà ó ní fàìlẹ́mù lọ́mọ́ o. یقین لا مجدومین حسیهما ان قبر بها نون ودارو بقدر نیست خانک اللہ و محمدی کسند اللہ انس استکنکاتو